àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ tó tó àádọ́ta káàkiri ìpínlẹ̀ Ògùn ni wọ́n parapọ̀ nínú ètò ìdíje iṣẹ́ ọpọlọ eléyìí tí a pè àkọlé rẹ̀ ní ìwà rere ti ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti àwọn ohun tí Wọlé Ṣóyínká dúró fún nínú àwọn tí a ti rí mẹ́ta tí wọ́n láàmì láàka ní àwọn ìpele gbogbo àwọn mẹ́ta yìí ni wọ́n wà lára àwọn mọ́kàndínláàádọ́rùn mìíràn eléyìí tí wọ́n kópa níbi ètò eléyìí tí ó wáyé láti fi ṣe ìmọrírì fún ti ọjọ́ ìbí ọ̀jọ̀gbọ́n Olúwọlé Ṣóyínká. àwọn tó ń ṣe agbátẹrù ètò yìí ni wọ́n ṣàlàyé pé wọ́n gbé ètò náà kalẹ̀ láti ṣí àyè sílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lè mọ̀ nípa ti iṣẹ́ ọpọlọ iṣẹ́ ọnà iṣẹ́ orin àti àwọn ọ̀kan-ò-jọ̀kan ìwà rere eléyìí tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní kí àwọn náà sì lè ní ipa rere sílùwàsókè orílẹ̀-èdè wọn nínú igbó ti Ìjẹ̀gbá níbi tí àwọn akẹ́kọ̀ọ́ náà ti ṣe eré lónìrànràn níbẹ̀ tí ni wọ́n ti sọ àti kà nípa nǹkan tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dúró fún nínú eré tí wọ́n ṣe níbẹ̀. ẹ jẹ́ ká jọ̀wọ́ bàbá mi àwọn akẹ́kọ̀ọ́ yìí tún lọ sí gbọ̀ngàn àṣà kan níbi tí a ti ṣe àkójọpọ̀ àwọn iṣẹ́ ọnà tí àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn ṣe sí níbẹ̀ sì ni wọ́n ti wò ó lónìrọ̀ràn àwọn iṣẹ́ ọnà náà tí wọ́n ti tún fún àwọn mẹ́ta tí wọ́n láàmì níbi ìdíje ìtakùrọ̀sọ ní ẹ̀bùn ẹ̀yẹ àti ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ títí dé ilé ẹ̀kọ́ gíga ìfáfitì àwọn mẹ́ta náà ni Ezinwa Chinasa tí ó gbé ipò kẹta Dominion Olúgbénga tó gba ipò kejì nígbà tí Aaron Ojúlẹ̀olúwa Àkọ́kì láti ìlú Ifọ̀ sì jẹ́ ẹni tó gba ipò kínní. Àkòrí ayẹyẹ ọdún kọkàndínláàádọ́rùn-ún ọjọ́ ìbí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti ọdún nìí ni kíkọ́ orílẹ̀-èdè nàìjíríà ìjọba rere àti ìdàgbàsókè àwùjọ ilẹ̀ nàìjíríà yẹmi dalemo ló jábọ̀ ìròyìn.